àti Zainab ọmọbìnrin jáàsì wípé afsa ti ta tent olóba ìpínlẹ̀ sí tent magba gidi ọkàrùn tent kékeré ọ̀ wọ́n ni Zainab binta jáàsì ẹgbẹ́ Zainab binta jáàsì ìran nẹ́bì lòun àsìmíyà lòun ọdíwà náà jílẹ̀ káyì ọdíwà in fact òun pẹ̀lú Sayyida Aisha radiyallahu anha àwọn ọmọ fagbá àwọn gbàgbàgbà jù onígbàtà owó wúlò bí lọ àìṣà ìpé ṣe ìtàtẹ́ǹtì ọ̀rọ̀ ọ̀rọ̀ ìtò nínú nínà ọ̀nà onágàtà tẹ́ǹtì nìkan tí tábùrù pé tẹ́ǹtì kan kìí àbí náà ضربت الخباء آخرون فلما أصبح النبي صلى الله عليه وسلم رأى أخبيتنا أبي دي جلال رسول wọ́n bá ráwọn akẹ́kẹ́ tó bá lọ lórí ìdáa gbogbo ààbì ọmọ ààbà kí lè wà ó kúgbìra gbogbo tí dẹ́sì dáfíà ni jẹ́nẹ́bù ni àkàrà nàbí sallallahu alaihi wasallam ẹlẹ́kẹ́rẹ́ èyí ti sàwọn ní òkè sí ìtìkà fún ọdún yìí ẹlẹ́kẹ́ ti sáńsó ìtìkà fún ọdún yìí ó di ó ní sàrẹ́kà èyí ti sáàfù zàrẹ́kà sàr òfin oṣù yẹn lẹ́kọ́ sí ìtìkà fún ọmọ ìtìkà fún asọ́nà mi ṣàwàl wọ́n á ti àṣẹ ìtìkà fún rẹ̀ nínú oṣù ṣàwàl ó di wa àwọn obìnrin nù ó di àrà ìjọ onílù náà ní ó di wọ́n kọ́kàrà ń jẹ́ láti ṣe ìjìká sílẹ̀ ní oṣù rọ̀mọ̀dáàni ọwá tí ọwá sínú oṣù ṣàwàl ìgbọ́rọ̀ sí ẹjọ́ ọ̀sẹ̀ yàtọ̀ obìnrin ó di ó pé ẹwọ́n pẹ̀lú ọ̀nì ẹ̀mí náà bàdé ìjùwé náà bàdé ìjẹ́jú bá àdìmọ́ mẹ́sàn-án máa sílẹ̀ ibi jẹ́jì ni àwọn àmàta ó di wa ká máa pa obìnrin pé kẹrin rírọ̀ ọlọ́wọ́ sànù wa àkàbíyàtí sí masjid àbí dáàbò àkàbíyàtí sí dáàbò kí ẹ tàwọn tẹ́ǹsì máa sí ọkùnrin abdullahi أخبرنا مالك عن يايا عن بن سعيد عن عمرة بنت عبد الرحمن عن عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم أراد أن يعتقد ومضى ما واصل عائشة رضي الله عنها ọlọ́run islam gbà lérò láti ṣe itikaf ọlọ́mọ ìsọ́rọ̀fà ilẹ̀ makan lẹ́bí àrádà àyàtíkù fi ìdá àkàbíyà yàtà nígbà tó débi àyè tí ìdíwọ́ ìkà ló bá rí àwọn tẹ́lì ló bá rí àá kí ló dé فإذا أخبيت باع عائشة لا شوء به وإباع عفسة عفسة وإخباء zainab àti zainab قال النبي صلى الله عليه وسلم قال عندك عبدروا تقولون بهن ليه كيف يعرف فيه قام يقول سير كوي ايش يريد وبس ابو كوي سير بلا زي بنوتي كوي ايش يريد وبس يي سير كوي سير وبس يي ثم انصرف ولم يعتكف حتى يعتكف كثر من شاور بيا بيزلا قرن كنت قال له نو لو سو نو ó ti fi tìkà fún lẹ́nu ó di eyín ó ti fi tìkà fún nínú oṣù ṣàwárí rẹ̀ ẹ̀rí ẹ̀rọ pé àti ìdí ní ọmọdé àti máa ń ṣe tìkà fún ọlọ́ sí nǹkan bá dìyàn ní lọ́wọ́ ó di gbogbo tìkà fún eléyìí àti orun tẹ̀ kó lónà bìhín ẹ̀rọ pé sẹ́yìn làwọn ẹlẹ́gẹ̀ẹ́sì inú ẹbí ti lé wá sí sílẹ̀ sílẹ̀ sí ó di obìnrin nù kó lọ́wọ́ kó sànù wà àwọn wọ̀nyí dẹ̀ ní pàápàá jùlọ bá tẹ̀ títẹ̀ lóní ẹnu máa wá sẹ́dà àìṣà ti díkọ́ ni ìfọ́ galódé nínú àwọn ọkọ̀ àwọn wòlíì ọlọ́run من يطع الله ورسوله فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين lórí ìṣídèké so àìsàdé kò sì dé kọ́ ó máa ń pè ní sìdéka bí ti sìdék sìdéka tó bí ti sìdék ó di wa àmọ́ still ẹ̀wù owó lára wọn ó di wa nà ọ̀rọ̀ àwọn obìnrin wọlé kúrò ní kò gbà àmọ́ máa wà nù ó di wa aláàdì máa pọ́n wọn aláàdì máa bọ̀ wọn ọlọ́mọdé wà pẹ̀lú wọn ọlọ́wà mọ́tò àti dáadáa fún wọn kó sì dáadáa fáwọn náà. نعم 1 2025 هل يخرج المتكف يا الى الى المسجد او يكي معتكف قد فهم ابو كذا لدنا ابو يمان اخبرنا شعيب عن زهري قال اخبرني علي بن حسين رضي الله عنهما أن صفية زوجة النبي صلى الله عليه وسلم أخبرته أنها جاءت إلى رسول صلى الله عليه وسلم تزوره في اعتكافه في المسجد في عشر أواخر من رمضان تعرضت عنده ساعة ثم قامت تنقلب فقام النبي صلى الله عليه وسلم معه يقلبها حتى إذا بلغت من باب المسجد عند باب عند باب أم سلمة رأى رجلان مر رجلان من الأنصار فسلم على الرسول رسول الله صلى الله عليه وسلم قال أما نبي صلى الله عليه وسلم على رسلكما إنها هي صفية بنت هني نبي ويي قال سبحان الله يا رسول الله فقبل عليهما قال النبي صلى الله عليه وسلم إن الشيطان يبلغ من ابن آدم يبلغ دمي فإني خشيت أن يغذف في قلوبكما شيئا الله أكبر إذا يبقى ماذا قال الله نور نوريون قال الله كرمي جي نوريون قال بسم الله حديثنا لو بايه ثم أنا وقوي عن النبي صلى الله عليه وسلم ولا أبو يمان عن شعيب هذا زهري وقوي أخبرني علي بن أسين علي بن أسين أكون روين رضي الله عنهم عن صفية زوج النبي صفية أخذنا ويوان من يجد صفية يوان النبي صلى الله عليه وسلم هو النبي صلى الله عليه وسلم تزوره في اعتكافه في المسجد فشي أقول لي واصل زيارة على مثل النبي إيتك بالماتي وابن بسلا الماتي وسي زيارة عود يسرم ولي مقدارة عود في عشر أواخر من رمضان إنه ما بعد به رمضان تعرفت عنده ساعة وهذا بوقت كان يسرم فاسقه كان جوه sọ̀rọ̀ pẹ̀lú sí àgbàdì islam makama tankali sai na bájì nílẹ̀ ma lọ sí ilé fakama nabi sọ̀sílẹ̀ máa kalibu a ní islam bá di pẹ̀lú ẹ ọbẹ̀ paratẹ́dà jẹ́ pé fẹ́ sí jáde ọbẹ̀ sí ìyàwó jáde kíkà ìdá bẹ́lẹ̀kùtù bábí masjid inda bábí umu salmata kíkú yóò fi yá jáde lẹ́nu lẹ́kùn máa fi níbi kun Ummu Salama radiyallahu anha nígbà wọn débẹ̀ yẹn marra rajulani min al-ansar àwọn Madina méjì kan wá ń kọjá Madina méjì kan wá ń kọjá lọ àwọn ọkùnrin kan náà Madina asalama ala sallam lọ́jẹ́ ọmọ ìrìkà níbi islam kú sí obìnrin jáde láti máa sí fàkàrà aláhùnmá nàbí sallam alárìsílẹ̀kùn alámi ní adúwẹ̀ dúwẹ̀ mẹ́tìlọ adúwẹ̀ mẹ́tìlọ ìdí adé náà gẹ̀dẹ̀ dúró mọ́ adúwẹ̀ mẹ́tìlọ iná ayé sùfíà ìyàwó mi ni o sùfíà ni o ìyàwó mi ni o sùfíà ni o làwà pẹ́rù بنت هيين أم بني هيين قال سبحان الله لعبا النبي سبحان الله عندنا الكروز ليه آه، سبحان الله الله أكبر يا رسول الله أقول سنة بأبع أتني بأبع وإن الدولة جب لك أقول يعني له يتعني إلو الكروز تكبر عليهم أرهبوا لهم حميدي سبحانه وسلم إن الشيطان ما إلا قوم كان الشيطان يبلغ من بن عنا آدم gbogbo bi tí ẹ̀yẹ̀ dé ẹ̀rọ ọmọ níbi àádọ́mọ̀ dẹ́mù mọ́bílẹ̀gì dẹ́mù gbogbo bi tí ẹ̀yẹ̀ máa dé lára ọmọ ènìyàn ní ṣètọ́ ọmọdé ẹ̀kọ́ ibà ìtẹ́nu ṣètọ́ ọmọ àgbẹ̀ kàmí sí mọ́kàn fẹ́yìn ní àkàṣí tuntun pé mò ń páyà ayé kò fífò fi kùnú òbí kò máa ṣe à ṣé máa sùn kàṣí lọ́kàgbé ọ̀rọ̀ nàbí náà nàbí ìjánu ó di ìfìyàwó mi ni o àfi clear ìjọ àmà ó di bọ̀ anẹ́bì ni èsì tẹ́lẹ̀m ẹdún ilé mi ti ìrẹ́ olómọdé àfọ̀rẹ́ yíwọ ọlọ́ọ̀bà náà باب اعتكاف وخروج النبي صلى الله عليه وسلم سبيعة العشرون باب اعتكاف أبي منين يا أبي كيف أنا باب اعتكاف وخروج النبي صلى الله عليه وسلم سبيلة عشرينات نجد ني عارو نمبر 20 20 عبد الله بن منير سمع هارون بن إسماعيل حدثنا علي بن مبارك قال حدثني يحيى ابن ابن كثير قال سميت عبا سلمة ابن عبد الرحمن قال سألت عبا سعيد الخدري رضي الله عنه قلت أم بريدين أبو سعيد الخدري مواظبائي أنا سميت الرسول صلى الله عليه وسلم يذكر رضا القدر يقول النبي صلى الله عليه وسلم رضا القدر قال نعم بين مقدرتهم كم قارئ اتقفنا مع رسول الله سلم عشرة أوسط من رمضان أجل سي رمي سلم إما واتاري نسو رمضان قال فأخرجنا صبيحة العشرون كنا ودي عارو ثم تكتب 20 دي هذا يكون اتقاف قال فخطبنا رسول الله صلى الله عليه وسلم عشرون هل وعسي خطبة فواني إن إجا سنتي فقال إني رعيت ملة القدر مري أرو أبي وإني نسيتها أمام بغبيه حفظوها في عشر أواخر من شي الوتر لما هو نمي وعبي هو وتر 21 23 25 27 29 فإني رأيت أني أفضل في الماء والتين ملكم وصدود لا يومي أتي أما من كان يتقى ومن ومن كان اتقاف مع رسول الله يجب من فمن كان اتقاف مع رسول الله يرجع أنت لا تقول تقول أنت كان لما تعانيه فكرة صدلي فرجع الناس إلى مسجد أو يقوم برسول مسمعتي فخرج رجع الناس إلى المسجد أو يقرأ في الناس وما نرى في المسجد kábàtún àwọn àárín nìkan ní máa sí ìjọ bí àgbé ẹ̀rẹ̀ kankan àkájá àti sàhábà àkẹrẹ bí àpòjù fẹ́rọ àárín ẹjá ìpé àkẹrẹ kọjá àtànà àárín àpẹrẹ pé bí àpòjù ìdúwọ̀rọ̀ lẹ́yìn mọ̀ náà àjá àti sàhábà bá rí ìṣòjò mọ́tàrà ìdúbọ̀ àárọ̀ أو قيمة الصلاة mákìrùn tó yẹ́ nàbí rọ̀sọ̀sọ́lá fìtín bọ̀nmá bí wá sójú láàrin yẹ̀pẹ̀ àti omi ìta ra'aitu asọ̀tín fi ra'aituhi wọ̀wọ̀jùmọ́tìhì ra'ainatihi mọ́wáfírí àpẹẹrẹ àmì yẹ̀pẹ̀ àbí àmì ní gbàmbáwájú ẹ̀ àti ní ẹgbẹ̀ orí ẹ̀ ó di wọ̀jùmọ́tìhì àti ní kuma fi kan lórí ìròyìn wallahu ta'ala alam nọ́mbà 2037 babu itikaf mustahada babu obìnrin tí ń ṣe istihada istihada lọ fún haidọ haidọ ni nǹkan oṣù istihada ẹ̀jẹ̀ àárẹ̀ àárẹ̀ ni ọdún ẹ̀jẹ̀ tó kú sí ilé àkókò gbádùn ni ìyá ń jáde ẹ̀jẹ̀bí ah, mẹ́ta ni mẹ́ta lára obìnrin a ní ẹ̀jẹ̀ nifas ẹ̀jẹ̀ yẹ́ jẹ́ bí mẹ́ta ni abdul widada ni a ní ẹ̀jẹ̀ haidọ̀ ẹ̀jẹ̀ aláàdá wọn ni lọ́pọ̀ lóṣù ni ẹ̀yẹ pé bọ́yọ́ ológun kan àbí kíríkà ni àbí nǹkan já ẹ̀jẹ̀ kọ̀ mọ́ jáde lára rẹ̀ ó di wa ilé yẹ ọkọ̀ fúnra ti máa kẹrù káfíńsà ń pẹ́ pẹ́ ń pa ó sì lè ṣe é ti káfíńsà بن يزيد عن زريع عن خالد عن إكرمة عن عائشة رضي الله عنها قالت اتقف مع رسول الله صلى الله عليه وسلم ابنة لأزواجه كانت ترى عمرة وصفرة ربما ودعتها ودع ودعنا فتاتها وهي تصلي قال مواسيد عائشة رضي الله عنها ó ní ọ̀kan nínú àwọn ìyàwó ànẹ́bì sọ́lẹ́m ó ní àwọn ẹ̀jẹ̀ ìtàhádọ̀ mustahadat ó di eyín nínú àwọn ìyàwó ànẹ́bì sọ́lẹ́m ìmárí pupa ìmárí yẹ́lò ìmárí pupa ìmárí ẹ̀jẹ̀ ìmárí pupa ìmárí pupa ìmárí tí bá tó wá sí àwọn fi àwọn nǹkan bí àwọn náà bí ó di wa lọ́bẹ̀rẹ̀ gbẹgbẹ́ yóò máa kírun pẹ̀lú ẹ̀ والله تعالى أعلم باب زيارة المرأة زوجها في اعتكافه باب قوي أبنلتي زيارة وقرطوة من اعتكاف أبي حديثة كيناني أنا حدثنا سعيد بن عقير قال حدثنا ليس قال حدثنا عبد الرحمن ابن خالد عن ابن شهاب عن علي بن حسين رضي الله عنهما أن صفية زوج النبي صلى الله عليه وسلم أخبرته, أخبرته صفية كان يفنروه رضني عبد الله بن محمد هنا هشام عن بن يوسف أخبرنا معمر عن زهري عن علي بن حسين كان النبي صلى الله عليه وسلم في المسجد وعنده أزواج علوة ما في يواد وعمو يوالي ولوري فرحنا فقال أبا بد الله فقال لسفيها من هيين وما بجد وانيا وصفوا هيينا وصفوا سفيا بأما هيينا لا لا تعجلي حتى انصرف ما انصرف معك ما كان جدي دي كما في جدي قالوا انصرف معك ما في جدي قالوا أنا بيتها في دار أم سلمة إليه سفيانة لأتي ياراتي مماز أم سلماني فخرج النبي صلى الله عليه وسلم معها نبي عجل فان ولقيه رجلان من الأنصار أما لكم بيجي قال عليه أنه أنصاري قال النبي صلى الله عليه وسلم ثم أجاز فلسل بأوه لين وبعفوني وفلاي فقال لهما وكما يقول وسلم تعالى يا امام بيميدي تعالى يا امام إنا صفية بنت أويين يا أمي وصفية وما أويينني قال سبحان الله يا رسول الله بني بمن فروبة وجلوبة قال إن الشيطان يجري في من إنسان مجرى الدم الشيطان تيريه مبتجا للأرمين وإني خشيت أن يلقي في anfusikuma shay'a mo ń pẹ́yà kó má sọ nǹkan kí nǹkan sínú ọkàn yín kẹ́lú báyìí àbí sallallahu alaihi karim wa ala alihi wa ashabihi ajma'in assalamu alaikum wa rahmatullahi wa